ẹ dákun ẹ̀yin ọmọ nàìjíríà mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín ni ọ̀nà ọmọ ò ní jó gbogbo yín o ijó ẹ̀yẹ ọmọ mi náà pa o ijó ọ̀kan ẹ̀yẹ ọmọ mi iná ṣe púpọ̀ ọmọ mi o ẹ dákun ẹ̀yin ọmọ nàìjíríà mo ti sunkún sunkún o hmm. mo ti sunkún sunkún ojú lòun ràn mí iṣẹ́ hmm. torí àwọn ọmọ tèmi mi ilé progress níbi iṣẹ́ tèmi náà ń ṣe hmm. ṣùgbọ́n mo mọ̀ wípé ìdájọ́ ó wà lọ́wọ́ ọlọ́ ó sì wà lọ́wọ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ẹ dákun ẹ má jẹ́ ìyà yìí jẹ mí gbé o ẹ bá ń wádìí tó pọ̀ mọ́ mi owó onírú owó oníyọ̀ owó mọ́ mọ́ fi mí ṣẹ̀sìn cooperative ni hmm. ẹ dákun o ẹ̀yin ọmọ nàìjíríà mọ̀jẹ̀ yóò jẹ mí gbé o ẹ ṣàánú mi o tí mo ní kí n sọ fún yín nù ẹ ṣàánú mi o. níbo lẹjọ́ náà dé dúró báyìí mọ́. ẹ bí tẹ́jọ́ náà dé dúró wọ́n sì láwọn méjì kan tán yọjú tán gbọ́ ọlọ́pàá lẹ́yìn. Otasansan rédíò and TV. ẹ̀yin èèyàn wa ẹ kú déédéé wòye súnmọ́ mi kán lè bọ́ mi ọlọ́run má fi ná ọmọ jó wa ọlọ́run má fi ná ọmọ jó wa ní tí wọ́n pè nínú ọmọ kì í ṣe ìpa kékeré ìbànújẹ́ ńlá ni kí màjèsí ó tojú òbí rọrùn wọ́n ní kẹ̀lẹ̀bẹ̀ balẹ̀ sára gírí ọlọ́kùnrin lọ́mọ ibi tí nǹkan gbé ń ṣe ọ̀rọ̀ bólúwa ti fẹ́ náà láti wá kí ló ṣe bólúwa ti fẹ́ grace àbí kí ló ṣe bólúwa ti fẹ́ grace ta ló pa Bólúwatifẹ́ Grace kí ló ṣokùnfà ikú Bólúwatifẹ́ Grace níbo ni a ti tọ́ Bólúwatifẹ́ Grace jáde ọ̀nà wo ló ń rìn tí ọ̀rọ̀ fi yíwọ́ nínú ìgbésí ayé Bólúwatifẹ́ Grace ẹ̀yin ọmọ Nàìjíríà ìyá tó bí Bólúwatifẹ́ Grace ti wà ń bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń gbé e mo sì tún fẹ́ ká pọ̀lọpọ̀ èèyàn tó máa gbé e sí i nítorí pé ó mà ṣe o ó mà ṣe o ìwọ tó ń wò mí ọlọ́run ò ní fi náà mọ́ ẹjọ́ ẹ pẹ̀lẹ́ mà ẹ bóòlù ẹ ti jẹ́ ẹ ṣàlàyé ọ̀rọ̀ náà ní kíkún kọ́mọ nàìjíríà gbọ́. èmi ni ìyá bolúwa ti fẹ́ grace ọmọ ni ìyá ọmọ lísìkì wọ́n pa lọ́jọ́ nǹkan ẹ̀yẹ rẹ̀ níjọ́ tọmọ àwọn ṣe induction èmi àtẹ̀gbọ́n rẹ̀ yìí ìrówó dáná ìrówó ṣe nǹkan kan jọ́tà lásán lẹ́gbọ́n rẹ̀ bá ń bá ṣe tí mo mú lọ ẹ̀gbọ́n rẹ̀ tọ́jà àbúrò tí. tọ́jà àbúrò tèmi ló bá mi ṣe tí mo mú lọ síbẹ̀ tí mo fún àwọn èèyàn kọ̀ọ̀kan nígbà tó dìrọ̀lẹ́ jẹ́ ká lọ lé onírara pé hostel ibi tó ń gbé tẹ́lẹ̀ ní fẹ́lẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ ló ń lọ mo wò wípé ọjọ́ àjọyọ̀ rẹ̀ ni mo ṣáà láti fọmọ mi lẹ̀ lẹ́mí àtẹ̀gbọ́n rẹ̀ yẹn làwa fi lọ sílé nígbà tó di bí aago mẹ́fà àdájí mo ń láti pe fóònù ọmọ mi kò lọ mọ́ kò lọ mọ́ rárá mò ń wò pé bóyá kò síná ní àdúgbò wọn pé bóyá ni fóònù rẹ̀ fi lọ nígbà tó yá nígbà tó wá yá èmi àtẹ̀gbọ́n rẹ̀ yẹn èmi àti ẹ̀ wà níbi ọjà gbági à ń ra nǹkan lọ́wọ́ ibẹ̀ ni kọ́ọ̀lù oríṣiríṣi ti ń wọlé táwọn ọ̀rẹ́ rẹ̀ ń pè mí mọ́mì ń bo lẹ́wà mọ́mì ń bo lẹ́wà mo ní nínú báàgì ni mo wà nígbà tó yá wọ́n tó láti pe ẹ̀gbọ́n rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wípé àwọn fẹ́ gbéṣẹ́ fún pé jọ́tà táwọn rí yẹn àwọn láìkì bí jọ́tà yẹn ṣe rí bọ́mọ yẹn ṣe bá a ṣe gbé ọ̀kadà nu kódà gòjò pa wá débẹ̀ ni nígbà tá a dé adé ọ̀yọ́ tuntun ẹ̀gbọ́n rẹ̀ yẹn wọ́n mú kúrò lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ti ẹ̀ ń bú pé kí ló dé tó mú mi lẹ́yìn bá a ṣàṣe débẹ̀ mo ṣáàrí pé gbogbo àwọn doctors yẹn gbogbo wọn ti ń sarajọ nígbò ya mo mọ̀ bọ́n ṣe lè túfọ̀ fún mi ẹ̀gbọ́n rẹ̀ yẹn òun ṣáà mo rò pọ́n ti sọ fún mi mo ṣe wá gbọ́gbé mo ní ha àbí náà mo ti jó mi ni àbí oṣó lásídẹ̀ǹtì mo sàn béèrè gbogbo question yẹn wọn ò fẹ́ dá mi lóhùn n kò ya mo ló dáa kó tó lè rọgbọ ẹ ń rọmọ mi wọ́n wá mú mi lọ sínú mọ́túárì ibi tán gbé sí ibẹ̀ mo ti rókò ọmọ mi wọ́n ti là nínú wọ́n ti la ikùn rẹ̀ wọ́n la ikùn rẹ̀ délẹ̀ ni wọ́n la kun ọmọ mi délẹ̀ ni ọmọ mi èso onírìnkùnrin wọ́n tàn lọ pa ni o èèyàn ọmọ nàìjíríà ẹ má hmm. jẹ́ yá ìjẹ mi gbé o wọ́n tàn ọmọ mi lọ pa ni wọ́n hmm. tàn ọmọ mi lọ pa ni tí ò yẹ ń sọ fẹ́yìn ọmọ nàìjíríà tó jẹ́ ń sọ fún yín lónìí àwọn ọmọ mi méjì kan bí ọkùnrin ni àti two thousand and eight lè yí àgbà mísùsì lásán ló mú ló di wàhálà o ni mo ti ń gbé káàkiri gbogbo tí mo ní ti tán nítorí ọmọ náà inú ilé àlàpà ni mò ń gbé bójú ò bá fẹ́ rọ̀ báyìí máa wò pé ìwọ ọlọ́mọ mọ̀jọ́jọ́ ọ̀rọ̀ torí pé láti lè tọ́jú ọmọ ṣùgbọ́n still náà ayé fọmọ dá mi lóró ẹ dákun ẹ̀yin ọmọ nàìjíríà mo fẹ́ kẹ́ ẹ dìde nítorí ọ̀rọ̀ mi o mo fẹ́ kẹ́ ẹ dìde mo fẹ́ ìdájọ́ òdodo mo fẹ́ kẹ́ ẹ dìde kẹ́ ẹ bá ń wá kú tó pọmọ mi wọn ò gbọ́dọ̀ dẹjọ́ inú o ẹ dákun ẹ̀yin ọmọ nàìjíríà mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín ni ọ̀nà ọmọ ò ní jó gbogbo yín o ijó ẹ̀yẹ ọmọ mi náà pa o ìjọ nǹkan ẹ̀yẹ ọmọ mi iná ṣe púpọ̀ ọmọ mi o ẹ dákun ẹ̀yẹ ọmọ nàìjíríà mo ti sunkún sunkún o hmm. mo ti sunkún sunkún ojú lòun ràn mí iṣẹ́ hmm. torí àwọn ọmọ tèmi mi ilé progress níbi iṣẹ́ tèmi náà ń ṣe hmm. ṣùgbọ́n mo mọ̀ wípé ìdájọ́ ó wà lọ́wọ́ ọlọ́run ó sì wà lọ́wọ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ẹ dákun ẹ má jẹ́ ìyà yìí jẹ mí gbé o ẹ bá ń wádìí tó pọ̀ mọ́ mi owó onírú owó oníyọ̀ owó mọ́ mọ́ fi mí ṣẹ̀sìn cooperative ni. Mm ẹ dákun o ẹ̀yin ọmọ nàìjíríà mẹ́jẹ yóò jẹ mí gbé o ẹ ṣàánú mi o tí mo ní kí n sọ fún yín nù ẹ ṣàánú mi o. níbo lẹjọ́ náà dé dúró báyìí mọ́. ẹ bí tẹ́jọ́ náà dé dúró wọ́n sì láwọn méjì kan tán yọjú tán gbọ́ ọlọ́pàá lẹ́yìn àwọn ọlọ́pàá ṣe dáadáa o pẹ̀lú mi o wọn ò fi wọ́n lẹ̀ wọ́n wọn ò fi wọ́n lẹ̀ o ibẹ̀ náà náà sì wà torí mi náà ti yọjú sí ìyá gànkú yẹn mo ti lọ síbẹ̀ o. ẹ tó gbé lọ gangan. bẹ́ẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni o wọ́n sì wà ní àgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni o níyàgàn kù wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo gbọ́ wọ́n lọ ṣe àyẹ̀wò autopsy lánàá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi náà mo tún wọ́wọ́ tí mo fi. mo gbọ́ pé wọ́n lọ ṣe autopsy lánàá. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni sà. ẹ tún ń dààmú kiri ẹ̀ ń yá owó. bẹ́ẹ̀ ni o láti ṣe autopsy. láti ṣe autopsy o. wọ́n ti wá ṣe báyìí. wọ́n àwọn ẹbí mi tó ń bẹ lọ́wọ́ wọn náà ti ń ka wọ́n náà ti ṣe lónìí bí wọ́n ti ṣe lónìí báyìí torí wọ́n ní kémi ọ̀mọ́ wà kí mọ́tò mọ́ fojú kan òkú rẹ̀. ọ̀la là ń expect you result. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni o. wọ́n ti pa bólúwa ti fẹ́ màmá tó bí bólúwa ti fẹ́ nì nọ́ọ̀sì lọmọ yẹn ṣe ní Lead City University ó ti ṣe induction ó ti parí níléèwé alẹ́ ẹjọ́ tó parí níléèwé gangan n ló ní òun fẹ́ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun dọ̀la káwọn jọ ṣàjọyọ̀ kóun tó mọ̀ bọ́ nílé alẹ́ ọjọ́ náà ni àwọn ọkùnrin kan tàn án jáde nínú ilé tí wọ́n sì gbé lọ sí ibì kan ní Bódìjà ńbàdàn. wọ́n sì tàn lọ sí agbègbè kan tí wọ́n ti máa ń ṣe fàájì ilé ijó ní Bódìjà ńbàdàn ibẹ̀ náà ni wọ́n ti kúrò tí wọ́n fi lọ ṣe bí ọṣẹ ṣe ṣojú ṣùgbọ́n bóyá wọ́n tiẹ̀ gbé lọ́bẹ̀ yẹn àbí wọ́n gbé lọ́bẹ̀ yẹn àmọ́lé sọ pé òdodo ni lóòótọ́ torí pé ń táwa rí ni pé wọ́n kàn rí òkú bólúwa ti fẹ́ lágbègbè Yemẹtu àwọn tí wọ́n gbé lọ tí wọ́n wà lágọ̀ọ́ ọlọ́pàá àwọn ni wọ́n pọ ìtàn pọ̀ fún wa tí wọ́n ń sọ ìtàn oríṣiríṣi inú ìtàn wọn ló ti jẹyọ pé àwọn lọ sílé ìtura kan inú ìwádìí ló sì fi hàn pé ìkan nínú àwọn tí ọkùnrin tó gbé lọ gangan ó ṣiṣẹ́ ní ilé ijó kan wọn lọ sílé ìtura ilé ijó ọkùnrin tó ń tó gbé lọ gangan ṣiṣẹ́ nílé ijó kan lágbègbè bódìjà ńbàdàn kódà níbi tí wọ́n ti máa ń fa èéfín símú dìpátímẹ́ǹtì òun ló ti ń ṣiṣẹ́ wọ́n pè fún yẹn ní ṣíṣà ibẹ̀ ló ti ń ṣiṣẹ́ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ dákun ẹ mọ̀ béèrè pé bàbá ọmọ yìí ń kọ́ bóò ni bàbá rẹ̀ ń bo bàbá rẹ̀ wà tó fi jẹ́ pé ìyá rẹ̀ lẹ́ ń rí number one obìnrin lọ́mọ yìí number two bàbá rẹ̀ wà láyé o ṣùgbọ́n ìyá yìí ṣe wàhálà pọ̀ lórí àwọn ọmọ yìí ó ṣe wàhálà pọ̀ lórí àwọn ọmọ yìí ọmọkùnrin méjì péré nìyá yìí bí àti àkọ́kọ́ tó jẹ́ àkọ́bí rẹ̀ àti kejì lọ́kùnrin wọ́n wà níbi tí wọ́n ti ń tọ́jú wọn ó tó bí ọdún mélòó. ṣé tí wàhálà àwọn ọmọ mi ti ṣẹlẹ̀ èyí àkọ́bí mi yẹn gangan two thousand and eight ni wàhálà ti dé. ìkejì ńkọ́. ìkejì látìgbà mo ti bí lòun. Hmm. bẹ́ẹ̀ ni látìgbà. àwọn ọmọkùnrin méjèèjì ó wà níbi tó ti tí wọ́n ti ń tọ́jú wọn dì sí ìkan láti two thousand and eight ìkejì láti ọmọ ọdún mélòó yíyẹ ìwé rẹ bí kejì yẹn. two thousand and two oh one. ìkan láti two thousand and eight ìkan two oh one ó ti dọmọ twenty two years báyìí nínú wàhálà yẹn náà ló wà for twenty two years yẹn. Yeah nínú ìtọ́jú àwọn méjèèjì tá à ń sọ yìí ìyá ìyá mọ́ one hundred thousand lóṣooṣù gẹ́gẹ́ bí owó oúnjẹ lásán tí ń fún wọn ń bẹ̀ yẹn àti owó ìtọ́jú wọn níbi tí wọ́n ti ń tọ́jú wọn àwọn méjèèjì ọmọ tí wọ́n pa yìí nígbà tó ń ṣe housemanship ẹ̀ kó tó di kó wá padà parí pátápátá yìí onímọ̀ràn ìyá yìí lọ́wọ́ pẹ̀lú fifty fifty thousand tí ìyá yìí náà lọ gba cooperative tí ó fi kún ilé tí wọ́n ń gbé bí ilé ahoro ni nítorí káwọn mò lè jẹ́yàn ọjọ́ tí bólúwa ti fẹ́ bólúwa ti fẹ́ ọjọ́ tó parí gangan iná ni wọ́n gbẹ̀mí ẹ̀ àwọn ọkùnrin tí wọ́n mú sí wà níléeṣẹ́ ọlọ́pàá ní yàgànkú o gbogbo ìwádìí tá à ń ṣe àti tá a sì ń gbọ́ òun fi yé wa pé àwọn ọlọ́pàá yàgànkú wọ́n sì ń ṣe dáadáa lórí ìwádìí wọn ò dọwọ́rú bó tiẹ̀ jẹ́ pé wọ́n níbọn lọ́ba bólúwa ti fẹ́ wọ́n rí ọta àbọn lára bólúwa ti fẹ́ o èmi ọmọ pé ìbọn mọ ìbọn lọ́bẹ tí fi mọ lanú èèyàn tí ó mú tó nílò kúrò ńbẹ tí wọ́n sọ pé ìbọn lọ́ba bólúwa ti fẹ́ ti kú o ṣùgbọ́n àfẹ́ káwọn tó pa bólúwa ti fẹ́ náà àfẹ́ káwọn náà gbáyé justice for bólúwa ti fẹ́ ẹ̀yin yẹn wa ẹ já bẹ̀rẹ̀ sí ní ṣe aṣọ yìí ẹ já cut ẹ já use ẹ já blow ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ àwọn ọ̀gá ọlọ́pàá ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn o pàápàá jùlọ bẹ̀rẹ̀ lórí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ torí látẹ̀lẹ́yẹlé ló ti ní kí wọ́n máa lọ sí ìyágànkù wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ní yemẹtu iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní yemẹtu ẹni tó ní wọ́n dáhùn lọ́nà tó fẹ́ wá rìpọ́ọ̀tì fún ọlọ́pàá pé pa girlfriend òun tó sì gbé lọ́ọ̀yà lẹ́yìn ẹ̀rí pọ́ lágbára ọ wà nú àwọn tá a tún fẹ́ kọ́lọ́pàá ó gbé kọ́mọ̀jẹ́ pé àwọn ni wọ́n wà ń kọ̀rọ̀ ìtì ayọ̀ lára bólúwa ti fẹ́ kọ́mọ̀jẹ́ pé àwọn ni wọ́n ń lò lọ́wọ́ kọ́mọ̀jẹ́ pé àwọn ni wọ́n ń lò lọ́wọ́ ntí ayọ̀ lára ọmọ ọlọ́mọ ìyẹn ẹ̀gbọ́n àwọn ọkùnrin tó wà ní àgọ́ ọlọ́pàá báyìí tó wà ní Yàgànkù ẹ̀gbọ́n ìkànnù wọn èyí tó gbé bólúwa ti fẹ́ lọ gangan ó lọ àwọn gbé ẹ̀gbọ́n àwọn lọ sílé kan bódìjà àwọn lọ já sílé arọ àwọn ọlọ́pàá kí wọ́n lọ lé yẹn kán lọ bá wa wo ẹ̀gbọ́n yẹn kánmò náà débẹ̀ kọ́ wá sọ tẹnu ẹ̀ bó bá rí bólúwa ti fẹ́ lọ́jọ́ yẹn ó lè lálàyé tí ó ṣe àlàyé rẹ̀ àlàyé rẹ̀ ó lè ràn wá lọ́wọ́ nínú iṣẹ́ ìwádìí iṣẹ́ takuntakun tẹ̀yìn ọlọ́pàá ń ṣe lórí ikú tó pa bólúwa ti fẹ́ wọ́n ní kẹ̀rẹ̀bẹ̀ balẹ̀ sára gírí ọlọ́kùnrin lọ́mọ ibi tí nǹkan gbé ṣeun nínú ara ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tojú òbí rọ̀rùn o ìyá abolúwa ti fẹ́ rè kí lẹ fẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọmọ nàìjíríà. mo fẹ́ ìdájọ́ òdodo kí n mọ kú tó pọ̀ mọ́ mi káwọn amòsùnkùnsìkà kan mọ́ lọ lásán o kán bá ń pa wọn náà ni o tòrán wọn ká ẹ̀yìn ọ̀kan mi kán ṣàánú fún mi o kán bá ń wá àwọn tó pọ̀ mọ́ mi jáde o tí mo fẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà nù o. àwọn tó pa bólúwa ti fẹ́ ẹ fẹ́ kí wọ́n lọ láì jìyà ní agbára ọlọ́run àgótọ́ gbọ́n ṣáṣá ẹ̀bí ti pa á ń bọ̀ sí bọ́ sí ológìní olóṣè abara ṣìọ̀ṣìọ̀ ẹ̀yin ọmọ nàìjíríà iṣẹ́ tún ti yá o tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe àwa tá a fẹ́ kí wọ́n yan aláìní jẹ àwa tá a fẹ́ kí àwọn tí ń wá owó òjijì kí wọ́n máa lo ẹ̀jẹ̀ wa láti fi máa bu ọ̀rọ̀ fúnra wọn àwa tá a nífẹ̀ẹ́ ìdájọ́ òdodo tá a sì ṣe tán láti gbè lẹ́yìn àwọn èèyàn tí wọ́n bá ń fìyà jẹ iṣẹ́ ti yá lórí ọ̀rọ̀ Kútọ́pàbólúwatifẹ́ o iṣẹ́ ti yá gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ṣeun.